wọ́n bá dé tá a bá kojú wọn wọ́n á dẹ̀rọ̀ alukéré sí àwọn dìdìrín ara wọn wọn ò mọ̀ kó lóko tí wá níbọn àti yanjú wọn síbì kan láìpẹ́ láì jìnnà gbogbo ẹ̀ máa níyànjú torí a ti mú mẹ́ta nínú wọn. agbófinró lágbára àwọn alálẹ̀ ìlú yìí ọwọ́ àtàwọn ìkù. olóyè bẹ́ẹ̀ ṣe sọ yẹn gangan lórí nítorí pé àwọn ọlọ́pàá ò dáṣẹ́ wa dúró ìwádìí wa ń lọ lójoojúmọ́ ọwọ́ wa máa tẹ àwọn tó kù tó bá máa fi dọ̀la àtayọ̀ àti dùnnú mo lè wá sọ fún yín pa ti máa wọn tó kù. Ah, ẹkúṣẹ́ ẹkúṣẹ́ kábíyèsí ṣé mi lè máa lọ báyìí oh, oh. máa tún yọjú sí yín láìpẹ́. ta ẹ ní aṣọ nìkan ẹ ń díwó aró àfikún ọ̀rọ̀ pa ni. stop gbogbo rubbish gbogbo òṣìṣẹ́ òṣèkó stop ẹ̀ lọ́kàn bẹ́ẹ̀ jáde kúrò bí mo ṣe ń bẹ sọ̀rọ̀ ẹ̀. kémi jáde síta àjàlá ta ṣe bíwọ náà ni àmọ́ mi bá tiẹ̀ wá. lọ́nà wo sọ fún mi how. a ní mi ò bá tiẹ̀ wá ọ̀dàdá tó dá gbogbo ẹ̀ lẹ́lẹ́lẹ́ èmi lọ̀dàdá.